وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد محاسبة النفس المسلم يرى الدنيا مزرعة للآخرة وما يقدم فيها يلقاه غدا قال الله سبحانه وتعالى في محكم تنزيله ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال الله سبحانه وتعالى ووضع الكتاب فترى المجرمون مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا المسلم يرى في عمله أنه هو مع الله سبحانه وتعالى ولذلك يرى أن عمله أولى وأحرى بالمحاسبة لأنه في عازم التجارة والربح فيها عازم الربح والخسارة فيها ليس بعدها معاودة وبهذه التجارة تحصيل السعادة الدائمة أو شقاوة الأبدية قال الله سبحانه وتعالى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يجاهدون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة وفي الإنجيل وفي القرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي باعتم به وذلك هو الفوز العظيم وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون قال إمام الإمام ابن كثير أي حاسبوا أنفسكم قبل أن تحاسبوا وانظروا ما أدخرتم لأنفسكم من الأعمال الصالحة ليوم معادكم وعرضكم على ربكم يا عباد الله قد اعتنى السلف الصالح بمحاسبة النفس وحثوا لأمة عليها قال عمر بن الخطاب رضي الله عنه حاسبوا أنفسكم قبل أن تحاسبوا فإنه أوهن عليكم في الحساب غدا أن تحاسبوا أنفسكم اليوم قال أنس رضي الله عنه سمعت عمر رضي الله عنه ودخل لحاهد فسمعته يقول وبيني وبينه جدار عمر بن الخطاب أمير المؤمنين بخ والله لتتقن الله سبحانه وتعالى ابن خطاب أو لو يعذبنك قال ذلك عمر بن الخطاب فالمحاسبة يا عباد الله أن ينظر العبد فيما افترض عليه من عمل القلب والبدن هل أداه أم لا ثم هل أخلص فيه أم لا ثم هل تبع فيه سنة أم لا فإذا رأى تركا أو تقصيرا استدركه واستغفر وتاب نسأل الله سبحانه وتعالى أن يغفر لنا وأن يرحمنا وأن يتوب علينا فإنه هو التواب الرحيم غفور رحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد وعلى آله وصحبه أجمعين روى إمام الترمذي وحاكم في مستدرك عن أبي هريرة رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصلي علي رغم أنف رجل دخل عليه رمضان فانسلخ قبل أن يغفر له رغم أنف رجل أدرك والديه عنده الكبر أحدهما أو كلاهما ولم يدخل ولم يدخله الجنة ọpẹ́ ni fún ọba adẹ́dà ọba tó ṣe wá mùsùlùmí nínú oríire ìjẹ́ mùsùlùmí náà la wà nù rẹ̀ nísìn ọba tó fi ìkẹ́ ìkẹ́ wa kó má sọ di ìbànújẹ́ mára wa lọ́wọ́ kó gbàá lẹ́sìn fún wa kọ́mọ́dálù wa láyà ń jọ gbèǹdé alikiyama mùsùlùmí ìmárì ilé ayé ni bíi ọgbà tàbóko tóun ó gbìn nǹkan sí tàbí ọjà tóun ń ná gbogbo ń tó bá ṣe ń nu rẹ̀ bó ṣe lè wù kó kéré mọ́. yóò ṣe pẹ̀kín rẹ̀ kí pẹ̀lú rẹ̀ ní gbangba ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmà bó ṣe léwu kó ma yóò gbà lẹ́sàn tó jẹ́ dáadáa dẹ̀ jẹ́ pé aburú Allah subhanahu wa ta'ala yóò kó pé fún ọba adẹ́dà ń kí wa lọ ilé yìí nínú tíra rẹ̀ alápọ̀nlé pé ẹnikẹ́ni tọ́ba ṣiṣẹ́ rẹ̀ ìbá kéré bí ọmọ náà gún yóò gbà ládàá rẹ̀ níwájú ọlọ́run bá ń jọ gbẹ̀ǹdẹ̀ tó bá dé ṣiṣẹ́ bí náà bó bá kéré bí ọmọ náà gún yóò gba ẹ̀san rẹ̀ àwa ṣe ń tí àwọn accountant máa ń pè ní final account debit ó wà ní apá ọ̀tún credit ó wà lápò òtún àwa cross rẹ̀ èyí tó bá wá tẹ̀wọ̀n jù òun ni ó sábàbí oríire fẹ́dà tàbí sábàbí orí ibú kọ́lọ́hún má ṣe àlò lórí ibú. Allah subhanahu ó tún lọ ó ní gbogbo iṣẹ́ tí ẹ̀dá sí láyé àkọọ́lẹ̀ tí ń bẹ fún bí ń ń ṣe ni ọ wà nínú àkọọ́lẹ̀ bó ṣe lè wù kó kéré tó bó tọ́ba wa dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama almujrimun àwọn tí wọ́n ṣe àbòsí sórí ara wọn láyé látara pé wọn ò ṣe dáadáa tí wọ́n bá pàdé nínú ìwé wọn yóò pa wọn láyà wọ́n wàá máa ké gbàjarè pé maili hazel kitab irú tíra wò lélẹ̀ irú àkọọ́lẹ̀ wò لا يغادر saghiratan ولا kabiratan إلا ahsaha ah بين nǹkan ṣe lè wù kó tóbi tó tàbí kó tiẹ̀ kéré tó abánú rẹ̀ kò tiẹ̀ a ah, lólúkálukú bá ń ṣe ń rí báyìí ní ọmọ rántí ìgbà tó ń ṣe àtàsìkò tó ń ṣe àbí tó ti ṣe. Allah subhanahu wa ta'ala ni kí ẹ̀dá fi mọ̀ pé àṣẹ àbòsí kankan sùn látara eléyìí mùsùlùmí máa rí iṣẹ́ rẹ̀ ni gẹ́gẹ́ bí òwò ta ló bá da nǹkan pọ̀ Allah subhanahu wa ta'ala tó jẹ́ wípé látara pó jẹ́ òwò yìí yóò máa tọpinpin rẹ̀ yóò máa ṣe ìṣirò fúnra ara rẹ̀ torí wípé ẹni tó ná ọ̀nàkùnà àbẹ̀ntọ́ náà náà pa ó sàmọye tó ní tó ń fi ń ṣòwò. So ọmọ bóun ṣe ń ná tọ́ba dẹ̀ fẹ́ ṣèṣirò fúnra rẹ̀ yọ mọ bóun ṣe ṣe lápárùtù kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala ó jẹ́ ń yí àkí pé ilé ayé tá a wá yìí o owó ní òwò tó jẹ́ pé téèyàn bá jèrè rẹ̀ ó ti kó sínú ìdẹ̀ra gbére tó lọ́ọ́ pàdánù kò ní bọ́ńbẹ́ yóò kó sínú ìyà gbére kọ́lọ́hún wọn yà wáyà ní Allah subhanahu wa ta'ala ní fi ń pe àkíyèsí wá sí i ó ní òun ọba dẹ́dà òun ti rà lọ́wọ́ gbogbo olùgbàgbọ́ òdodo ẹ̀mí wọn àti gbogbo ohun tó ń bá fún wọn lọ́rọ̀ owó ni ọmọ ni ipò ni agbára ni wọ́n máa fi ṣe yìí ìgbìyànjú jagun sójú ọ̀nà òun tọ́ba lówó kò ní í na lójú ọ̀nà kankan ju tọ́ba adẹ́dà ń fẹ́ lọ tọ́ba ní ọmọ yóò tọ́ bọ́ba adẹ́dà ń fẹ́ tọ́ba jẹ́ pọ́ wà nípò ni yóò ṣe é níṣe wípé ó mọ̀ wípé ó ń bọ̀ wá ṣèṣirò là á máa fi kí àwọn olórí wa nílọ̀ accountability kì í ṣe fáwọn tẹ̀ ń ṣe ìjọba lé lórí accountability fọba adẹ́dà ni. <laughs> ọ̀kan nínú àwọn aṣáájú mùsùlùmí ó gbìyànjú gan ìgbà tó wọ́n ń pọ̀ kàkà kú wọ́n wá ń sọ dáadáa tó ṣe fún un láti fi gbà níyànjú kó fi nípa ọlọ́run bá kó lè bá a kú lórí ìgbèrò dáadáa sọba adẹ́dà ṣùgbọ́n gbogbo mi ń sẹ́yìn tó yìí abdullahi ọmọ umar wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ń bẹ kọ́sọ̀n kankan pé abdullahi ọmọ umar rọ̀dí aláwọ̀ ni kọ́sọ̀n kankan o ń dẹ́rù bà olórí ó fẹ́ kábdùlá ibn Umar sọ̀rọ̀ ìgbà tí ó sọ̀rọ̀ kan ló sọ ó ní wọ́n yìn ọ̀pọ̀ òṣèlè òṣèlè òṣèlè kí lọ́ọ́ bá ṣe ná ṣé bí sẹ́tàn gbé fún ọ ló ṣe eyín ká ń sọ torí n ti ń bẹ láàrin ìwà àtọba adẹ́dà bó ṣe ṣàkáǹtì rẹ̀ ń jọ gbéǹde àlìkíyàmà lọ pàtàkì ló fi jẹ́ pé mùsùlùmí ọ gbọ́dọ̀ máa ilé yìí ní gbogbo ìgbà ni ọba adẹ́dà fi sọ wípé ẹ̀yin tẹ́ ẹ gbọ́ lọ́run ọba gbọ́ o ẹ páyẹ̀ òun kí ni ìtumọ̀ pípáyẹ̀ ọlọ́run ọba ipa àṣẹ rẹ̀ mọ́ ìjìnnà sí tí ò fẹ́ pípa bó ṣe lè wù kó kéré tó ọba adẹ́dá mọ̀ kásẹ̀ tó má sọ ètò pọ̀ ní àfa ńlá ní àfa ní tafsir ní fi ń kì wá ń lọ wípé ọba adẹ́dá ń kì wá ń lọ lórí eléyìí ni wípé gbogbo ń tà ń bá ń ṣe o ká máa yẹra wa wò ṣáàmú wa bọ́lọ̀ngọ̀ ṣé ń tọ́lọ̀ngọ̀ bá pa wá láṣẹ là ń ṣe ṣáà ṣe bọ́lọ̀ngọ̀ bá ṣe fẹ́ ṣọjọ́ tó jíṣẹ́ lásàásálàm ṣe ṣáà wá ṣe torí tọ́lọ́run ọba nìkan òṣùwọ̀n ṣẹ́nì tọ́jọ́ yìí pé ẹ̀ńtọ́ bá ṣe eré yọ̀mà kó tó lọ ẹ̀ńtọ́ bá ṣe é ní ṣiṣẹ́ tí ò da yọ̀mà kó tó lọ ẹ̀ńtọ́ ọba ṣe ṣó o ṣe torí ọlọ́run ọba ni àbí torí ṣé arí mi tàbí ṣé agbọ́ mi ṣé n tó ṣe ṣó jọ bó ṣe jẹ́ ní sallallahu alaihi wasallam ṣe sọ bó ṣe ṣe nítorí eléyìí àwọn ẹni rẹ tí kọjá lọ wọ́n á máa ṣe ìṣirò iṣẹ́ wọn wọ́n ń dẹ̀ máa ń gbà wá níyànjú pé ẹ̀yin tẹ́ ń bọ̀ lẹ́yìn o ẹ má ṣàlàyé máa yẹṣẹ́ ara yín wò kó tó di pé ọlọ́run yẹ yín wò Umar bin Khattab radiyallahu anhu ẹ máa ń sọ yí pé ẹ ṣèṣirò fúnra yín kó tó di wípé ọlọ́run wá pè ń ṣèṣirò torí wípé tẹ́ ń bá ń ṣèṣirò fúnra yín láti bí i lọ yóò rọrùn fún yín èyí tẹ́ ẹ̀ bá ṣe dáa ẹ̀ tù bá èyí tẹ́ ẹ bá ṣe ẹ máa jẹ̀rán wípé kọ́lọ́hún ó gbà lọ́wọ́ yín kọ́mọ́dàlú yín láyà nítorí eléyìí Anas bin Malik radiyallahu anhu ó lóun rí Umaru njọ́ kan ọmọ òun rí òun torí wípé ọgbà ń bẹ láàrin àwọn olórí àwọn olùgbàgbọ́ òdodo bakin ìsọ̀rọ̀ ni tá a máa sọ wípé orùpó kò sí bó ṣe jẹ́ wàláhì ọmọ Khattab tó o bá ṣe bọ́lọ́hún ọba ṣe ní kó o ṣe ọlọ́hun ó fìyà rẹ̀ jẹ ọ́ ní gbangba ajọ́ gbèǹde alikiyama tó ń túmọ̀ sí pé kíni ọ wà ní kọ̀rọ̀ ń ṣèṣirò fúnra rẹ̀ òkùnkùn ò ní kùn kéninú má mánú ló fi jẹ́ pé ẹrúsìn ọlọ́run ọba gbogbo ń tà ń bá ń ṣe lẹ́sìn ká máa yẹra wa wò ó pàtàkì ń gbogbo ìgbà ń tó ṣe ọ̀ràn yẹn lé wa lórí nínú iṣẹ́ tẹ̀mí ni tàbí tarapá kí ni òṣùwọ̀n tá a gbélé ni wípé ṣàṣe bó ṣe ká ṣe sọ́jọ́ tó jíṣẹ́ náà sílára ọ̀sán la ṣàṣe torí tọ́lọ́hún ẹ̀rí ọkàn máa jẹ́ wa lórí eléyìí tẹ́rí ọkàn bá ti ń jẹ́ wa èyí tá a bá kù sí ń bẹ̀ a máa tọrọ kí ọba adẹ́dà foríjìn wa a wà á dira wa lámúre kó jẹ́ pé èyí tó kù nígbèsè ayé wa a ṣe lọ́nà tó kí ọba adẹ́dà má ṣàdáríjìn wa abala kejì kútùbà wa ó dá lórí hadith òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam tí imaamu tirimizi gbà wá àti imaamu hakim bó ṣe wá nínú mustadrak òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam nínú ẹgbà wa kan wọ́n ló ń gorí mímbàrí rẹ̀ ìpele mẹ́ta ni mímbàrí rẹ̀ ni wọ́n ń ṣe ámì ámì ámì lẹ́ẹ̀mẹ́ta gbà tí wá ṣe tán wọ́n wá bèèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kí ló fa ilé yìí ó ní Jibril ni ó ní ọlọ́run ní kóun máa ṣàdúrà yìí kí òun máa ṣe àmì kí ni hadith yìí dálé lórí òjíṣẹ́ lásàlá àṣàlám ní rọ́gìmá amforojolin kọ́lọ́hún ọba kó ti imú rẹ̀ bọ́sà kó fi mú olúwa rẹ̀ gbolẹ̀ kí ni túmọ̀ rẹ̀ lédè lárúbáwá kó yẹpẹrẹ rẹ̀ láyé kí yẹpẹrẹ tọ̀hún ó tó ṣe pẹ̀kínrẹ̀kí pẹ̀lú rẹ̀ tálẹ̀ ní àkọ́kọ́ ó ní ẹni tí wọ́n dákọ̀ mi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó sàṣàlátù fún mi àkọ́kọ́ nù ẹni tó gbọ́ wọ́n ṣe sàlátù wọ́n pé ná dákọ̀ mi Muhammad sallallahu alayhi wa sallam kò ṣe sàlátù fún mi nínú ẹgbàá wa mi ó ní man indahu fa khatiya salata alayya faqad qatiya tariqal janna ẹni tí wọ́n bá dákọ̀ mi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tọ́gbọ́ tí wọ́n dákọ̀ mi ọ wá míìsì àsàlátù ṣiṣẹ́ fún mi ó ti míìsì ọ̀nà àlìjánà ọlọ́mọdé àmì sí èkejì ó ní ẹni tí Ramadan balaye Ramadan wá tán kò rí nǹkan sínú rẹ̀ tí ọlọ́run ó fi dárí jìn tí ó fi tara Ramadan sóríire ah ọlọ́run ó yẹpẹrẹ rẹ̀ láyé yọ níjọ́ gbẹ̀ndàkíá ibi àwa wílà dé bó wọn ṣe fẹ́ ká Ramadan tọ́lọ́run ó fi gbà lọ́wọ́ wa ní Ramadan ká fún kí ìkó ọkàn ró ìkóṣẹ́ ọwọ́ wa ró ìkónuró níbi ìsọkúsọ ìkó ọkàn ró níbi ìròkurò ìkó ara ró níbi ìṣekúṣe òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹnikẹ́ni tí ààwẹ̀ rẹ̀ fún tàbí wàkúwà ọlọ́run ò ní nǹkan kan sí i. kì í wá ṣèyàn nìkan ìdìde lóru wọn ni man qama ramadana imanan wa ihtisaban ẹni tó ń dìde lóru ramadan tí ń kí tarawí lẹ́yìn imam tàbí tó ń kí ń lé tó ń kí tó ń sàn kí ìrun lóru ramadan pẹ̀lú àníyàn pé ọlọ́run ọba ló ní ká ṣe é òun wá nírètí látọ̀dọ̀ ọlọ́run ọba yìí pé kọ́sàn òun lẹ́sàn rẹ̀ ń jọ gbẹ̀ǹdẹ̀ alkiyama àìgbà àwẹ̀ torí ipá ní ọ́sà torí ipá ní diabetes torí ipá ní wéètì torí pé a ní kánsà gbogbo oríṣiríṣi tí wọ́n máa ń mú wá ní mọ̀nàfẹ́ kìí ṣe torí ní táwọn fi ń gbà wẹ̀ torí gbogbo àwọn nǹkan yìí kí ni wọ́n àìsàn kí lọ́ọ́ lọ́ọ́ bá sọ ó ní wa man kana minkum maridan aw ala safarin fa iddatun min ayami ukhra kìí ṣe torí gbogbo eléyìí ni wọ́n fi ní ká gbààwẹ̀ ọlọ́run ọba lè fi ṣe sábàbí rẹ̀ o ṣùgbọ́n tí wọ́n fi ní ká gbààwẹ̀ gangan ni wípé ká fi páyà ọlọ́run ọba kí ni ìtumọ̀ páyà ọlọ́run ọba kí nǹkan kan mọ̀ sí nínú gbáàyà wa yàtọ̀ sí bẹ̀rù rẹ̀ torí tẹ́lẹ̀ bá jẹ́ kọ́ndíṣàn wa la kùránù ó fi wúlò nígbèsè ayé wa tí èyí ọba ti sí nígbèsè ayé ẹ̀dá kùránù ò ní wúlò làwọn sàbẹ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam máa ń sọ yìí pé ìmánu lòjíṣẹ́ ńlá kọ́kọ́ kọ́kọ́ wa kó tó kọ́ wa ní alukur'an ìgbà tó wá kọ́ wa ní kur'ani ìmánu wa fọsidẹ́dínà kur'anu ìmánà kur'anu wa sàlékún ìmánu fún wa ṣùgbọ́n àwọn kan ń bọ̀ lẹ́yìn o gẹ́gẹ́ bí Ibn Abbas sọ radiyallahu anhu ó ní wọ́n kọ́kọ́ ka kur'an kí a tó ṣe ìmánu wọ́n kà láti fatia denas kò ní wúlò kankan fún wọn subhanallah ló fi jẹ́ pé a gbọ́dọ̀ ṣọ́ra Ramadan ń lọ ó ti ń já sídàjì nísìn ọba adẹ́dà ó parí ìkẹ́ rẹ̀ lé lórí látara pé kíni Ramadan wa gbẹdẹmukẹ ni lẹ́gbẹ̀ẹ́ àwọn tí wọ́n wà ní Saudiya ohun tó mú ń bẹ̀rùn obìnrin tó bojú yóò ṣàdédé sí nìkọ́ọ̀bù rẹ̀ pé kí wọ́n bá bomi sóhun lórí kóun mọ̀ dákú níbi tí oòrùn mú dé ń bẹ̀ àwa títí títí títí táàfì sínú àti ẹ̀ nímọ̀ gbangba wẹ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ní as-sawmu fi shita al-ghanimatu barida àwẹ̀ nínú òtútù ó ní ìfàtútù ni ọlọ́run fi ṣèfà fún wa ká má jẹ́ kó jẹ́rìí burúkú lé wa lórí níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama pẹ̀lú kíni kíka Qur'an rẹpẹtẹ èyí tó pọ̀ nínú zikir àwọn sàábé òjíṣẹ́ náà sọ̀rọ̀ sálàm nínú Ramadan àtàwọn sálàm Quran kíkà ni kí làwọn fi substitute ẹ̀ nísìn Facebook WhatsApp àti hangout àti oríṣiríṣi tílé ó fi sú báyìí ọ̀gọ̀rọ̀ yìí ò ní rí nǹkan kan ṣe látara yìí pé ẹ̀mí ti wá dí pàtàkì wọ́n wà á mọ kán ìmámù lójú níbi tàràwí pé kó ṣe pápá pàjáre kó já wá bí lọ kí ni wọ́n ń lọ ṣe wọ́n lọ wo bọ́ọ̀lù subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk kọ́lọ́wọ́n bá kó dárí jìn wá allah subhanahu wa ta'ala ìkẹ́ ló fi ṣe ramadan ṣe fún wa ká má jẹ́ ó di òfò mọ́ wa lọ́wọ́ o hadithi ẹ̀kẹta ó ní kí ẹpẹrẹ ọba ẹni èèyàn tí àwọn òbí rẹ̀ méjèèjì tí ó bá wọn láyé wọ́n dàgbà sí lọ́wọ́ ọ̀kan nù wọn ni tàbá àwọn méjèèjì ni kò wá ríṣẹ́ eré kankan tí ó ṣe tí ó fi jẹ́ pé ọlọ́run ó fi yẹn ṣe sábàbí tí ó fi mú àlìjánná látara wọn. eléyìí ni ṣókí nínú àkíyèsí tá a ní ká pè wá sí nínú kútùbà wa kí ọba adédọ̀lá subhanahu wa ta'ala kó dá wa padà sídìí ẹ̀sìn rẹ̀ ní dídàpadà tí yóò sì sábà bí oríire fún wa láyé àti gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà kó mọ̀ bí salatikum. الله أكبر